Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. àti báwo nìyẹn. ẹ káàsán o ẹ̀yin tẹ́ ti join in ẹ jẹ́ fún mi ní one minute péré mo fẹ́ change network yìí. share ẹ share then ẹ share ẹ share ẹ share ìwé ẹ̀kọ́ a máa padà wá nìyẹn padà wá bó bá ṣe ẹ̀yin mẹ́ta náà lẹ wà ń bí ẹ̀yin mẹ́ta lẹ máa gbọ́ nǹkan tí mo fẹ́ sọ because it's very important but let me share the podcast let me share it to my platforms. because ó wà important ká share ètò yìí nítorí ẹ̀yin tẹ máa ń ṣẹ̀ tẹ máa ń pé kẹ́ tó join. wow mm. Mm. mo lọ bí ṣẹ́ńsọ̀ mo ṣẹ̀ dé ni. all right bóyá tẹ bá ti bá ń bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìyá àbèjì fún folúṣọ́ àbí folúṣọ́ náà pò jẹ́ ó ó lọ́jọ́ lọ́hùn ún pè ní maybe two or three days ago and um, it's been a topic of debate ní ara láàrin àwa speakers tá a wà ní orí internet ní ibi báyìí especially in the diaspora when I say diaspora it doesn't mean ó lè jẹ́ ó lè jẹ́ Gambia ó lè jẹ́ Sierra Leone you know they are not people that are talking about it are basically not in Nigeria but the incident happened in Nigeria it happened in Nigeria so ìyá àbejì yìí tá à ń sọ̀rọ̀ ń pẹ̀ Fúnṣọ́ lórúkọ ẹ̀ ń jẹ́ àbí folúṣọ ìyá àbèjì bí ìwà tó ń jẹ́ fúnṣọ so fúnṣọ yẹn ni èmi mọ̀ dáa bọ folúṣọ ò ní oúnjẹ ìyá àbèjì nígbà tí a kọ́kọ́ máa mọ ìyá àbèjì yìí ní orí íńtánẹ́ẹ̀tì jókòó tádé ọmọọba tó ti change orúkọ ara ẹ̀ sí cyber anything nísìnyí tàbí tó ń jẹ́ mama sita lórí tiktok so jókòó tádé ọmọọba ni a kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ ìyá àbèjì lọ́dọ̀ and that is why I want to talk about it we have to be very very careful in this world and as a professional that works in that area because the type of nursing I did, we can categorically say that it's like two in one, but ó máa bóyá in ten years time wọ́n máa sọ di two in one but níbi ní UK bí wọ́n ti ń ṣe ní two in one bóyá ní Ireland tí mo ti study bóyá wọ́n máa ṣe ní two in one it is called intellectual disability nursing nursing tí mo ṣe nìyẹn ẹ love and like and comment even if it's emoji ẹ jù ẹ kàn máa wo nǹkan because ẹ̀yin èèyàn lẹ ń wò mí ẹ má ẹ kàn you know good morning good afternoon good evening wherever you are watching you know ẹ jọ ẹ jẹ́ ká participate nínú especially ẹ̀yin tí ẹ bá mọ̀ nípa antecedent a lady of Erelu Ayalode uh, Erelu Victoria Ali ekaroma God bless you I was uh, ọ̀rọ̀ náà mo yìí máa sọ̀rọ̀ tó jẹ́ pé ó máa kàn yín náà but ẹ ń ṣe part of it but mo fẹ́ fi ìwà yín àwòkọ́ṣe yín mo fẹ́ fi sọ̀rọ̀ nínú nǹkan tí màá sọ yìí ẹ káàárọ̀ mà ẹ ǹlẹ́ olútọ́lá odùnúgà ẹ káàárọ̀ tèmilọ́lá adékọ̀yà ẹ káàárọ̀ lizzie j gbogbo wa one way or the other la ní irú ìyá ìbejì yẹn ní extended family wa tó gùn rọdẹrẹrẹ tí àwa kan gan ò bá ní within our nuclear family. So um, intellectual disability nursing ní Ireland we are nurses that are trained in two medic uh, in two in two ways bí mo ṣe máa sọ nìyẹn kó lè bá yé layman we are trained along the medical line and we are also trained along the social line and so whatever we do we find ourselves in between all the nurses or the nursing on the nursing care you understand what i'm saying so màá fẹ́ sọ̀rọ̀ fún yín ṣe rí woman tá à ń pè ní folúṣọ́ ìyá àbèjì died about three days ago at the age of twenty-eight la gbọ́ ló kú ó dẹ̀ jẹ́ ọmọ tó jẹ́ pé ó ní learning disability which we call intellectual disability in Ireland that means pé ó slow díẹ̀ kò tètè reach àwọn milestones ẹ̀ nínú ẹ̀ náà ó wà vulnerable wọ́n wọ́n wọ́n wọ́n kásẹ̀ pé ó bọ́ sí fámìlì tó dáa ni ó lè máa ti rí ihe ó lè máa ti bí àwọn ìbejì yẹn gan pàápàá tó bẹ́ẹ̀ pé ó bọ́ síbi ìtọ́jú tó dáa ni. bọ̀ kí ni mò ń sọ lọ ni pé ìyá àbejì yìí tó kú níjẹta àbí jẹrin tí gbogbo wa ń sọ̀rọ̀ ẹ̀ ní orí íńtánẹ́ẹ̀tì yìí ní àárẹ̀ àwa tó ń pè ní fracas speakers came into the limelight through Joko Tade Ọmọọba tí orúkọ ẹ̀ ń jẹ́ cyber anything sì ní orí Facebook tó ń jẹ́ mama sita lórí TikTok. Báwo la ṣe mọ̀ Joko Tade nígbà míì tó bá ń ṣe ṣáàtì ẹ̀ láwọn tó máa ń wò dáadáa nígbà yẹn tá à ń wò dáadáa this was around two thousand and twenty-one. ó máa ṣe pé à ṣé pure water ló fẹ́ òkè wá gbà ó yá mú kọ sí pure water ẹ a máa gbọ́ tó máa sọ bẹ́ẹ̀ ọmọ yẹn ló ń kọjá nígbà yẹn ó ṣì lóyún so this very day jókòtadé rí ọmọ yẹn tó wá kó àwọn òbejì dání ní orí ṣáàtì ẹ̀ náà ni ló ti ní a ah, wá wá wá wá wá ó ti bímọ ni à ah, ó náà ti bímọ ibo ló wá lọ ó náà fẹ́ lọ gbàbẹ́rẹ́ fún àwọn ọmọ yẹn lóko tadé níjọ́ yẹn ti bá rántí ó ṣí pọ̀sẹ̀ ó fún ní owó bá a ṣe ń mọ ìyá àbejì díẹ̀ díẹ̀ díẹ̀ yìí ó wá tó bí ọ̀sẹ̀ kan lẹ́yìn ẹ̀ àwárí jókòó tadé ó jókòó sínú mọ́tò ẹ̀ ìyá àbejì jókòó sẹ́yìn ó ń sọ̀rọ̀ ó wá gbé ó ní ìyá àbejì náà rèé o kìnnì kan àwọn ọmọ ọwọ́ ẹ̀ ní o ẹ wò ó kò rí tọ́jú bó ṣàṣe introduce ìyá àbejì yẹn sí public nìyẹn lórí platform ẹ̀. and ó dà yẹn pé bí àárọ̀ bí àìná ló ṣe jẹ́ yẹn ti bá rántí tọ̀bí kó jálẹ̀ pátápátá I can't remember vividly no àárọ̀ báyìí náà ló máa jẹ́ àwọn ará Amẹ́ríkà ló pọ̀ jù nínú àwọn tó wọ́ mọ̀p sí jókòtadé ọmọ bàǹgbà yẹn ó ní àwọn ìbejì ní ìdáṣọ ó ní wọ́n ní ìdówó ó ní wọn ọ̀rọ̀ oúnjẹ tó dáa jẹ ó ní ẹjọ́ ẹ ràn lọ́wọ́ àwọn èèyàn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní donate wọ́n donate wọ́n ń donate fún ọmọbìnrin yẹn lítà ìmọ̀ inú account jókòtadé ló ń donate owó yẹn sí which is not uncommon in Nigeria ipe anybody ló lè ràn yàn lọ́wọ́ tó o bá ní charity omi ìpè ò lè ràn yàn lọ́wọ́ ní Nàìjíríà kò sófin tó kọ síbẹ̀ pé you must have a charity before kò tó lè ràn yàn lọ́wọ́ even ní United Kingdom tá a wà anybody tó bá ríyàn lórí street o lè ràn lọ́wọ́ nǹkan tí jókòtadé ṣe ń jọ yẹn nìyẹn jókòtadé introduce ọmọbìnrin yẹn sí everybody pé ó need help bí àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní donate owó sínú account jókòtadé nìyẹn and jókòtadé a lọ sọ́jà. So Umara máa ra mílìkì ní ìkàwọ́ ìbejì ló ń lọ́ra yé o aṣọ àwọn ìbejì ló ń lọ́ra yé ṣé mọ̀ ó ṣáà. She was very passionate about what she was doing for the twins and the mother. Ó ra fóònù fọ́kọ ó ṣe. But once you are always once a fracas personnel you will always be a fracas personnel. Um, Faith Okuda, how are you? T Warriors, God bless you. Um, Rafat, raifat títílayọ̀ god bless ya. àwọn tí mo tún lórúkọ wọn nìyẹn tí mo ní kí n sáré kí wọn. now níbi tó ti ń ṣe charity yẹn tó ti ń ṣe nǹkan ẹ̀ yẹn èébú dé àwọn kan bẹ̀rẹ̀ sí níbu ó lè ní ó fẹ́ jọ̀wọ́ at that point in time the mistake màá torí pé tí bá máa sọ mistake yẹn màá gbàgbé the mistake Joko Tade made was that ó yẹ kó focus ní orí nǹkan tó ń ṣe ni kó gbàgbé kó má wá distractor kó má jẹ́ kí anybody distractor, o bá ṣe ń bu yẹn kó jẹ́ wípé nǹkan tó fẹ́ ṣe ìyẹn ló fẹ́ ṣe and ibi tí passion ti wà nìyẹn Ọmọ́táyọ̀ Olúkẹ́mi á wà yìí ibi tí passion ti wà nìyẹn màá tún digress díẹ̀ ṣẹríṣẹ náà stand ṣe yìí many people like especially kí n lo àwọn jápa tó ṣẹ̀ṣẹ̀ dé tó jẹ́ pé wọ́n bọ́ sínú care industry hey, ah, àwa kí àlá ṣe gbogbo ṣe àwa la máa lùgbẹ́ àwa la máa gbébẹ́ àwa la máa ṣe bá àwa la máa wẹ̀ àwọn nọ́ọ̀sìsì yẹn kọ́kọ́ fún wọn lóògùn ní iṣẹ́ kékeré ló ń ṣe many of them wọ́n ti ní lágbárí wọ́n sì pé hmm, ẹ jẹ́ kí sáré tètè ṣe ọdún mẹ́ta ìṣọ́dún márùn-ún ìtàn oye mo máa lọ ṣe iṣẹ́ mo máa lọ kọ́ṣẹ́ nurse mo máa lọ di mo máa lọ ṣe èmi náà máa lọ sí school of nurse mo máa ṣe passion tó o bá ní passion fún nǹkan téèyàn ń ṣe nílé ayé yìí you can never be successful. And that is why I said I'm going to talk about Yalode Victoria Harley. You must have passion. Don't do things because everybody ń ṣe. Don't do things. Oníkàlùkù á máa yọ tiẹ̀ nínú iṣẹ́ àtìmí yìí ni o don't do things because oni èèyàn gbogbo gbogbo èèyàn ló ń ṣe if you don't have passion for what you are doing tó bá jẹ́ wípé ilẹ̀ ló ń gbá tó bá ní passion fúnlẹ̀ yẹn wọ́n á máa ṣe pé ah, adébíyí tó gbálẹ̀ yẹn ó mọ̀ pé ó ti ra lé mẹ́wàá sí United Kingdom torí pé wàá ṣe gbogbo èèyàn á rí pé o ní passion fún ìwọ ni gbogbo èèyàn máa máa fẹ́ kó wá gbálẹ̀ ilé o wàá dẹ̀ ní customer ju gbogbo gbogbo àwọn tó kù lọ tí ò ní passion you have passion passion is very very important. Now, jókòtàjé bó ṣe bó ṣe bẹ̀rẹ̀ sí ní kó àwọn ìbejì yẹn tó lọ raṣọ tó ra gbá tó ra omi tó ṣò gbogbo wa ní kínní ó wà distracted because àwọn kan bẹ̀rẹ̀ sí ní bú ẹ ojú owó ni ó lè ní wọn ló wá jalè lórí íńtánẹ̀tì ó yẹ kẹ́ kwérì ẹ̀ ibi tó ti rówó ó yẹ kó ṣàkáǹtì kìnnìkan kìnnìkan ó wá wà distracted In a ṣe ní o how are you ìyá mi ọba ńlá god bless mi ní sọ mi ní white mi ní sọ ẹnu lórúkọ jésù wa ní sọra wa nù àjọ máa pẹ́pẹ́pẹ́ fúnra wa ni bàbá bọ̀dá àdìsá ń bí jókòtadé ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ yẹn lọ ó wà distracted mi ò fẹ́ anybody ẹ lọ wá passion nǹkan tó tó tó tó jẹ́ passion fún yín kẹ máa ṣe ẹ má wà distracted ó bá wà distracted bó ṣe bẹ̀rẹ̀ sí ní dáwọn tó ń bu lóhùn nìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yín kákákákákáká wọ́n ṣe wá sọ ọ̀rọ̀ ìyá àbèjì bó ṣe fà á sí orí fracas yẹn ló fà á sórí fracas ẹ kò náwó yẹn dáadáa ẹ ah, làwọn kan náà àwọn máa ṣe tí wọn bá lè ṣe àwọn máa ṣe ok tẹ́bà lè ṣe ọ̀dà mọ́ fún yín ok kìíní kan pọ̀rọ̀ yẹn ṣe ṣáàdì ọ̀rọ̀ ọlọ́pàá I won't go too much into it bó ṣe dọ̀rọ̀ ọlọ́pàá nìyẹn tó ṣe jẹ́ wípé iṣẹ́ yẹn iṣẹ́ ìyá àbèjì yẹn wọ́n jágbà lọ́wọ́ jókòtadé and the case in ti ìjà yẹn in tó bí sílẹ̀ ó sì wà ní kóòtù dọ́là the truth must be told now àwọn àbíkẹ́ jagaban foundation ló bá gba ìyá àbèjì lọ́wọ́ jókòtadé lórí pé ohun tí wọ́n fi gbàǹgbà yẹn ni pé kò ṣe àkáǹtì accountability probate ẹ̀ kò ní accountability and probity kò ṣe dáadáa kò mọ̀ owó yẹn kìnnìkan kìnnìkan jókòó tadé wọ́n freeze account ẹ̀ nígbà kan ọ̀rọ̀ náà di rántọ́ nítorí àwọn míì tán join fracas àbí tán join wa wọ́n lè já àárín méjì yìí tán ọmọ kankan pẹ̀ I have to take you down to the roots now nígbà tí jókòó tadé ń ṣe kínní yìí ó detect pé bàbá àbèjì that one is compost mentors ó pé lọ́mọkùnrin orí ẹ̀ dẹ̀ pé ìyá àbèjì <laughs> ó lack capacity ó lack capacity kò lè take decision in case of complex things but ó lè take decision ní simple things bí pé aṣọ yìí ni mo fẹ́ wọ̀ ẹ ókè ó yẹ kó fọmọ lọ́yàn you know because she's got intellectual disability or learning disability so ó lack capacity in some in very very complex needs. nígbà yẹn àwa rí i pé bàbá ìbejì gbọ́n ó gbọ́n fẹ́fẹ́ a rí i pé ó láìkó owó gókòtàdé náà rí so bàbá àbèjì àti jókòó tadé wọ́n ń jà ibẹ̀ yẹn ní avenue yẹn náà ní so many ni wọ́n ṣáà tọwọ́ bọ̀ títí tó yẹ pé ìjà yẹn ó dà fọwọ́ yín mọ́ bàbá àbèjì ń sọ̀rọ̀ ó ń ṣe ó ń mọ̀. àwọn àbíkẹ́ jagaban helping hand foundation they came in Or take over ìgbà tó take over I wasn't happy personally Because this project is for Joko Tade. If you want your own project, take your own project. We shouldn't. Téèyàn your ń ṣe project. Ẹ fi sílẹ̀ kó project. Emma má issues. And this time around, it's not only issue, but the life and the situation of a lady that is vulnerable. So the Abike Dagaban Foundation took over the care of the twins, Ìyá Àbèjì and Baba Àbèjì. Wọ́n ní àwọn ọmọ yẹn òró ń jẹ jẹ, wọ́n ti wọ́n wà ọ̀ndàwéètì, wọn ò tọ́jú wọn dáadáa, wọ́n ṣáà ka gbogbo ẹ̀sùn sílẹ̀. Tán ní àwọn lè ṣe. Wọ́n gba àwọn ọmọ yẹn lọ sí hospital nítòótọ́, wọ́n ṣe, wọ́n mọ̀. Because nígbà tí nínú ilé náà pàápàá tí ìyàwó àtọkọ bá ń jà tí erin méjì bá ń jà grass must suffer jókòtadé àti abike adé abẹ abike jagaban foundation helping hand foundation wọ́n ń jà so ìyá ìbejì gan tó jẹ́ center tó yẹ kí jókòtadé focus nígbà yẹn kò focus lé lórí mọ́ ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe fracas ó ń bá àwọn yẹn jà so of course the care was lacking the girl was being neglected and so many things concerning the girl ọ̀rọ̀ owó náà ló fa ìjà kì í ṣe ọ̀rọ̀ kíá so anyway because there was no passion and so Abike Jagaban Helping Hand Foundation team took over the care of Ìyá Àbèjì nígbà náà and àwọn náà wọ́n ń ṣe ó ṣáà ń wòran tèmi mò ń wò because mo ti máa ń sọ severally ṣe rí ẹni tó bá jẹ́ pé tó ní passion tó tún lọ kọ́ nǹkan wàá mọ̀ wípé díẹ̀ ojú ọ̀run yìí ó tẹ́ yẹ fò láì fararura so project kan ò lè di project kan lọ́wọ́ I have been a project officer for several NGOs in Nigeria before I came abroad. And so I know the intricacies and all the infuatedo of being owning a charity, owning an NGO. I know everything so i was looking at them àwọn náà bẹ̀rẹ̀ sí ní gbé àwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ pé a ní ìdí owó wọn kọ́kọ́ ń lo owó wọn ìgbà tó yá àwọn náà wọn cry for help and the public under their own platform also donated some money some donated foodstuff and everything and that was how Olowo Shibi came in because she was the one that was looking after Abike Jagaban Helping Hand Foundation in Nigeria all of a sudden kò tí ì joṣù mẹ́fà lọ ní Dorcas Adéyínká òun ò tiẹ̀ tí ì ní any empowerment group ńgbà yẹn kò tí ì ní any kinní kankan ńgbà yẹn bóun náà tún ṣe fò sí àárín wọn nìyẹn at the end of the day bí Dorcas náà kọ́ bó ṣáà ti ṣe gba àwọn ìyá àbèjì àti Sodiq how are you Sodiq Shina bó ṣe gba ìyá àbèjì àtàwọn kìíní náà ni meanwhile kí n máa gbà fo ilé nígbà tí <laughs> nígbà tí àwọn ìyá àbèjì tó kúrò lọ́dọ̀ àdókòtadé tí àbíkẹ́ jagaban helping hand foundation tó mú wọn bàbá àbèjì àti ìyá àbèjì àdúpẹ́ lọ́wọ́ yín o àbíkẹ́ foundation àbíkẹ́ jagaban helping hand foundation ẹ ṣé o iléeṣẹ́ yín ò ní jóná o àdúpẹ́ o àṣegbá o àṣekòkò bàbá aṣáṣu o àwọn náà wọ́n bọ́ síta ó ṣe nígbà tí bí six months or eight months ìjà náà ṣáà mi ò lè sọ time frame yẹn bí Dorcas Adéyínká kò tí ní empowerment foundation gbà yẹn o kò tí ní registered kò tí ní registered charity gbà náà so because I said it any anybody can help in Nigeria you don't have to have a registered foundation charity before you can help you can help so far you are helping anybody can help but when you want to sọjí pé màá ṣe fẹ́lẹ̀ màá ṣe fẹ́lẹ̀ wá tó bá ti níbi project mẹ́wàá twenty projects then they expected you to to be registered but tó bá sì jẹ́ one or two projects lóhun tó ń ṣe you don't need to be registered you are just doing it ẹ sọ fún ọ house kẹ̀dẹ̀ fi wọ́n sílẹ̀ kẹjẹ́ kan máa take over life wọn and that is what we church people will do after some time akọ̀wé pé bàbá àbejì ó kàn ti bẹ̀rẹ̀ sí ní bú àbíkẹ́ jagaban foundation ni ló bẹ̀rẹ̀ sí ní bú wọn ló pè wọ́n lóríṣiríṣi orúkọ àwọn náà rí i pé ìyá àbejì ó wà nínú abusive relationship which Jokotade also detected And Baba Abeji was trying to cover up at that point in time ní ọ̀dà Jokotade. But because Jokotade ó allow eh, ó lè ní kìnnìkankìnnìkan tó ń dá àwọn èèyàn lóhùn. So, so many shots were going on. People were not able to grasp that aspect that Baba Abeji was being abusive towards Iya Abeji. But Abike Jagaban Foundation was able to let people see that Baba Abeji was abusing Yabeji, so to say, in a nutshell. Bóyá six months ni o, bóyá kò tí ẹ̀ pẹ́ rárá, tàbá ṣàtúrí Dorcas Adéyínká tó náà tún jágbà. Mo ṣáà ń wò pé ah, ṣáwọn pípù yìí wọn ò lè wá project tiwọn ni. Why must you fractalize the life of an individual all because there is a vulnerable person in there that cannot make a concrete decision by herself because she lacks capacity. And in the medical and gbogbo social kìíní tèmi kọ ìyẹn náà pè ní toiling with somebody's life. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yẹn they toil and iṣẹ́ tí wọ́n ń ṣe tọ́rọ̀ pa àwọn ṣe yẹn kò rí lì lójú tèmi as a professional mi ò rí pé wọ́n ń ṣe nǹkan kan I just see pé èmi fẹ́ score points ìwọ fẹ́ score points wọ́n fi individual life wọ́n fẹ́ máa fi score points yẹn lèmi rí I don't see them actually helping the vulnerable person tó wà láàrin láàrin yẹn all of a sudden akọ̀tún gbọ́ abike Àbíkẹ́ Jagaban náà ti jù yáàbejì lẹ́ o ti jù sílẹ̀ fún Dorcas bí Dorcas náà ṣe hàn nìyẹn and the actual date tí Dorcas han àṣẹ̀ṣẹ̀gbọ́n yẹn ni was April nineteen two thousand and twenty-two and it was that April nineteen two thousand and twenty-four tí ọmọbìnrin yẹn kú láti ìgbà tí Dorcas wá ti ń tẹ́kì tó ti ń look after àwọn stories la máa ń gbọ́ àbí kó kàn post àwọn nǹkan kan nobody knows where she's living nobody knows anything about her And to me, as a professional, I found that very, very despicable. In that way, tẹ́ bá fẹ́ help èèyàn, èèyàn máa help èèyàn débi kan, wàá fẹ́ nìyẹn sílẹ̀, kẹjọ kó máa ṣe láìfẹ́. Kì í ṣe pé you will hold on to the life of that person. How are you, Bobby J? God bless you, darling. Kì í ṣe pé you will hold on to the life of that person and start toiling and start saying and start dictating and start Like you take over the life of that person and start dictating to what that person is going to do. No, even níbí yìí tá a ti we allow them to make decision and that is what is called person-centered care. We make them the center of their care. We give them the choice to make. But those three platforms that I talked about, They did not do that. It might be lack of because they don't know anything about charity or because they don't know anything about NGO or because they are using her as a like okay nǹkan ta kọ́kọ́ máa ṣe lélẹ̀ kí ta kọ́kọ́ àwọn èèyàn ta kọ́kọ́ máa mú nìyí and that is why it's good to read wild you will when you see people that are doing charity and they focus on one person they took one more individual kan ẹ rí i pé irú charity bẹ́ẹ̀ máa ń ṣubú ni when you want to start a charity or you want to do a charity or you want to do something you start with the community you do something for the community ẹ máa ṣe nǹkan fún community ẹ lè pín oúnjẹ fún community community service náà nìyẹn ẹ lè ṣe omi ẹ̀rọ fún community community service nìyẹn but when you take an individual pé mo fẹ́ máa tọ́jú ẹni yìí you make a lot of mistakes you have to have the basic knowledge of what is called a charity, what is called an individual, an holistic care of an individual. You need to learn. Otherwise, you're going to make mistake. And that is why you see people that are sort of in the social line, that when they want to do things, they do things for community and when they do individual wọn kọ èló need okay ẹ eh, a mú ọmọbìnrin wá fún yín ọmọbìnrin ìtajà gbé sórí kíní wá yìí ó need wheelchair wheelchair yẹn nìkan tó bá ti gbé wheelchair yẹn fún wọ́n á dẹ̀ rí i pé ó ti ń fi wheelchair yẹn rìn wọ́n fi sílẹ̀ because wheelchair yẹn ló bọ́ dọ́dọ̀ wọn. wọn ò wá ní sọ pé ókè àti gbé wheelchair fún ẹ̀sìn kí ló tún fẹ́ ó fẹ́ lọ school ó yá a máa máa rán ẹ lọ a máa máa ṣe wọn ò ní take over life ẹni yẹn wọn ò ní take over life ẹni yẹn because and as as as human being gbogbo wa even àwọn ọmọ tá a bí kan bá dé stage kan kò sí bá a ṣe ràn wọ́n lọ́wọ́ tó they want to be free and so when individuals tẹ́ bá ràn lọ́wọ́ tẹ́ ti ń wọnú ilé wọn ilé arápátá fún wọn ilé aráṣọ fún wọn ilé báwọn fọ́nìṣì inú ilé wọn ẹ bèrè pé ṣọ́ọ́ láìkí irú chair yìí ẹ bèrè pé ṣọ́ọ́ láìkí irú wardrobe yìí nǹkan tó wù ẹ̀yin standard ti yín lẹ fi ń fún wọn ní standard. They will rebel at a point in time. They are going to rebel. Aláàdàbẹ̀ ni pé aṣọ́re fún wọn wọn ò mọ́ aṣọ ikọ́ fún wọn wọn ò mọ́ ibo ni wọ́n ti ń bọ̀ ibo lẹ bá wọn dé ẹni tẹ́ ẹ mú nínú gọ́tà for example ẹ mú yàn lẹ́sẹ̀ títì ó wà homeless for donkey years fún bí ọdún márùn-ún ẹ mú ẹ bẹ̀rẹ̀ ní ibi tó jẹ́ pé tó bá jẹ́ òun fúnra rẹ̀ ló rí owó tùjọ nǹkan tó máa lè afford ẹ bẹ̀rẹ̀ láti ka gba yàrá kan fún ṣùgbọ́n lórí íńtánẹ́ẹ̀tì rọ o ẹni tẹ́ ẹ mú lẹ́sẹ̀ títì lónìí tó ti wà ní homeless fún ọdún márùn-ún ẹ fẹ́ kọ́lé ńlá fún un Qu'on les comprenne, qu'on les comprenne. On ẹ̀ ó ń ṣẹlẹ̀ ní ìlú wa ń bí tó jẹ́ wípé àwọn win loto, ẹ rí wọn in five years time wọ́n ti padà sóko àárọ̀ wọn mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ nínú nǹkan tí mò ń sọ yìí ni ó lè dùn yín pé mò ń sọ but mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ ni and the first ẹ̀kọ́ tí mo kọ́kọ́ fẹ́ kọ́ ni pé kí ẹ má this is my project ó yàtọ̀ sí pé project wa ni if somebody is doing a project tí ẹ bá rí i pé kò ṣe dáadáa you can advise when you advise different advice ni okay fracas ẹ lè fi fracas ẹ eh, project ti bí pé ṣe yẹ kò mọ̀ ṣe dáadáa ẹ eh, omi yálé lórí ibo ibi tó yẹ kó gbé símẹ́ǹtì kò sí kọ́ ló gbé sí kìnnìkan kìnnìkan a gbọ́ a gbọ́ but ẹ má go to the extent of hijacking it òun ló ń ṣẹlẹ̀ yìí Dorkas wá gba ìyá àbejì kò sẹ́ni kankan a kàn máa rí ní ilé ìyá àbejì lélẹ́yìí o <laughs> ẹ̀yin ó dùn mọ́ yín yíná a ṣáà máa ṣe ṣíà màmá wò ó pé ṣé ọmọ tán bí ìlú òyìnbó náà lélẹ́yìí ṣáà ẹ wo àti ṣe àti bá wọn ibi ìfẹ́ jábọ́ wọ́n ti bá wọn tún ṣe ókè wọ́n máa ra mercedes fún ọ lọ́la ókè wọ́n gbé ah, àṣà ń wò kò sí èèyàn kankan tó mọbi tí gẹ́ẹ̀lì yẹn ń gbé títí títí títí títí títí tí tó fi kú. she heard her and i'm sure the girl does not like it. I rebel. I rebel one way or the other. And so when she rebels, wọ́n á máa rí And so maybe along the line, ó ti fi sílẹ̀, And that is because àwọn nǹkan wọ̀nyí you just doing them to score points. Don't, you don't have passion. Kò nǹkan tó jẹ ẹ́ lọ́kàn kì í ṣe nǹkan tó wù ẹ́ kì í ṣe nǹkan tó ti dream bí ọdún mẹ́wàá sí ọdún mẹ́ẹ̀ẹ́dógún pé ah ìgbà tó bá you know you dream for me gbogbo nǹkan tí mo dream sínú ayé mi wàláì ninety five percent ẹ̀ ló ń ṣe I've always dreamed to help people I've always okay call. hello hello hello hello hello Oh, ẹ káàárọ̀ o straight from the heart how are you. láti àná. Mm-hmm. a kù sí ẹ̀yìn. ẹ̀mí wá ṣọ̀pù ẹ o god bless you. àdẹ̀kú ọ̀rọ̀ èèyàn náà. ah ọ̀rọ̀ èèyàn náà ga ọ̀rọ̀ ẹ̀ náà ni mò sọ lọ́wọ́ so mò ń yànnà náà sí òun yẹn. ẹ wà ń ta báyìí ni. mo wà ń ta o. ẹ ẹ mm. ok. ṣé wàá pè padà later. màá pè yín padà. ok ok darling all right Okay. so so now bí mo ṣe ń sọ lọ i'm coming o torí mo ń wo facebook so bí mo ṣe ń sọ lọ now bí Dorkas ṣàṣejàgbà nìyẹn so àmọ́ kankan nípa ìyá àbejì mọ́ nobody was even talking about her in fact mi rò throughout last year bóyá nígbà tó fẹ́ lọ sí court àbí nǹkan kan la kò gbọ́rọ̀ ẹ̀ briefly ní November or October I think it was November shortly ìgbà tí mo dé láti nàìjíríà lákọ̀ọ́gbọ́n pa ìyá ìbejì ibo ló wà wọ́n láwọn kan jọmọ gbé wọ́n ní wọ́n ṣe gbogbo ẹ̀ àṣàkàngbọ́ gbogbo story yẹn one way or the other. so what am I saying ni pé ikú ìyá ìbejì ó dùn mí gan ó dùn mí gan ni in that pé èmi rí gẹ́gẹ́ bíi ẹni tó fi score points ẹni tó jẹ́ yí pé wọ́n fi ṣàtẹ̀gùn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wo àwọn ọmọ tó ń gbé ìlú yìí ó ti ń wọ emotional tó jẹ́ wípé à ń fi sí foster care ẹ tiẹ̀ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa ìyá àti bàbá wọ́n jà ìyá di single parent bàbá di single parent àwọn ọmọ wọ́n wà lọ́dọ̀ bàbá àwọn ọmọ wọ́n á tún wà lọ́dọ̀ ìyá wọ́n á tún wà lọ́dọ̀ ìyá you understand. Mbo. Hello. Hello. Hello. Hello. Kìlì wà connected sí um, phone yẹn dàrẹ́ sí Bluetooth. Sí Bluetooth. Ẹgbẹ́ mi síkà náà. Nítorí pé ẹ wà láì. Okay. Okay. So there is no mm-hmm. eh, ẹgbẹ́ mi síkà. Okay so ẹ ò jèrè ìyá mm-hmm. straight from the heart ló sọ̀rọ̀ yìí o. yes ma mm-hmm. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. yeah i woke up ẹgbẹ́ ìsọ yorùbá mm. nígbà tí mo máa jí láàárọ̀ ìní mo mm. bá àwọn èèyàn oríṣiríṣi tí wọ́n gbọ́ kìíní sínú inbox mi mm. wípé um, ẹ pè into a show yesterday and you said um, a lot of things. Yeah. Okay? yeah, as much as everybody is entitled to their opinion, mm. and um, every all this thing happens. at what point yes Jokotade brought them on social media láti ní láti solicit owó fún mm-hmm. twenty one at what point nǹkan tí ó di case of everybody ní interest nípa ẹ̀. ní January six of twenty. twenty two. twenty two yes. jókòó gbé wọn ó wá ṣe show ó ní gbogbo owó tí wọ́n gbà wípé òun ò ní kó lẹ̀ fún wọn mọ́ wípé nítorí pé bàbá àbèjì sọ wípé òun ni òun fẹ́ wà ní ìcháàjì owó tí wọ́n gbà ìpè báwo ni ojókòó máa ṣe fi ọmọ òun gba owó without his own consent tó hmm. ti yé yín and bébí bóyá bí ìyá àbáwọn àwọn tí wọ́n dá owó yẹn lórí social media bóyá nígbà tí wọ́n rí i pé bóyá ìyá bèjì ní learning disability or something like that hmm. wọ́n sọ wípé kó má kó owó yẹn bẹ́ẹ̀ wọ́n rí i pé bàbá àbèjì is more after the money than looking after the children àwọn ìyá ìbejì yẹn herself so àwọn èèyàn sọ pé kọ́ máa kó mhm. owó sílẹ̀ mm. so um, kí lorúkọ ẹ̀ àwọn sọjí eh, àǹtí kí lorúkọ ẹ̀ tóyìn they all got involved so my own intervention was that báwo ló ṣe máa forí èèyàn gba owó tẹ̀wádìí mm. all of a sudden mm. òní òní kó owó yẹn fún ọmọ we are not here to talk about how bó ṣe bẹ̀rẹ̀ ibi mm. tó gbé wọn lọ bó ṣe ìgbà tó fi orí wọn gba owó at what why do you now say that you will not give them the money mm. do you understand mm. that was ibi tó ti take tó ti picking tèmi ti picking interest nínú ẹ̀ nìyẹn and at that point a sọ pé kó kó owó ẹ̀ fún mm. kí ìgbà tó máa fi di ọ̀rọ̀ pé ó ti dọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń tọ́ fi lọ wọ́n ti jókòó already ti lọ rìpọ́ọ̀tù bàbá àbèjì mm. ní kínní ní ìgàndò police station níbẹ̀ yẹn mm. ó ti lọ rìpọ́ọ̀tù wọn so n tó fa eléyìí if Joko did not say that she would not give them their money mm. I'm sure that maybe someone like me and the rest of others mm tí wọ́n wà ní kíní orí social media hmm. wọn ò ní show interest wọ́n hmm. torí táwọn ló wa you saw them in vulnerability mm. you use them to raise money mm. and hmm. you said you will not give them the money. wípé o máa yọ owó I still have the video ṣe bá parí show yín I will come and analyse it and show to the world where it all started ṣe bá parí show yín máa bọ̀ síta ibi tó ti bẹ̀rẹ̀ ó sọ yìí pé nǹkan tẹ̀mí try àti mú jáde straight from the nǹkan tẹ́ mi ah, báyìí. àjọkò bí mm. ń hu sí i ẹ̀yìn bọ̀ mm-hmm. joko wu so, uh, according to àwọn tí wọ́n ti bá ní one or two things mm. mọ̀ kó láìkó owó wọ́n mọ̀ kó láìkó owó and as according to àwọn tó tó tó gbé wá sórí social media tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ they don't have anything good to say about her when it comes to, comes to money. So I felt they want to cheat this family mm. after using them to raise so much amount, amount of money. Mm. And then you say that you will not give them mm. the money. But that you call one at that point, we washed our hands off. We bought them food stuff and we gave them two cartons of uh, baby food. Mm. Two tí a dá sí inú ilé wọn nígbà tó ti kó owó wọn fún un owó yẹn ló wá dá ìjà lẹ̀ láàrin bàbá àbèjì again tí wọ́n fi lura wọn pa tó fi wá jẹ́ wípé eh, kí lorúkọ ẹ̀ ọlọ́wọ́ síbí tí tó look after wọn nígbà tí ọjọ́ kúta dé fi ààrẹ lọ report bàbá àti ní kìnnìkìnnì òun náà nìyẹn but my own yes. now nti ẹ̀kọ́ tí awareness tèmi ń create ni pé nígbà yẹn because we, we um, nǹkan kan máa wà náà tó yẹ pé èèyàn máa ní tó máa jẹ́ baseline tó máa tí àwa ta kàwé ta máa ń pè ní learning curve kéèsì yàbèjì yìí learning curve mm. ló yẹ kó jẹ́ fún gbogbo wa in that pé kì í ṣe pé a lè dá sí kẹ́mi bá ń ṣe nǹkan kì í ṣe pé space form di àtò lè dá sí pé bíi pé ṣe nǹkan kì í another charity ò lè dá sí nǹkan n bá ń but let us do it exactly. minimally. which was what tó bá pé àwọn shows yẹn ṣì wà mm. available. so let us do it minimally. minimally. i kept hammering on it pé mm-hmm. project yìí pé everybody can look after this parent i mean sorry this family because mm -hmm. they are vulnerable. pé mm -hmm. it's not a thing of pé ẹ eh, ẹ eh, bóyá ó fẹ́ fi jà bó fẹ́ fi strike pé tí ìwọ bá ṣe tèmi ṣe bọ̀tá lẹ́ni tó ń sọ tó dorí gbogbo ẹ̀ kodò tó fi débi tó dé ìtọ́ka. òun náà ni mò ń sọ Dorcas gbà tó gbà á. Dorcas. gbà gbà á àmọ́bi ah, tí. kò lọ wá fámìlì ó separate wọn àtọwọn ṣebí mo ohun ẹni mo play lórí show mi lánàá. nǹkan tí mo sì ń sọ ibi tí mo sọ náà lọ nìyẹn. only they are now in a place where nobody can have access to them. so ó gbà wọ́n mo ti sọ náà sí pé ó gbà wọ́n àmọ́bi tó lọ in fact i use the word hoard pé ó hoard wọn. sọ ti yé yín òun gangan ló mess this whole thing up for them so. nígbà tí ọlọ́wọ́ ṣe bí ń look after àwọn ọmọ yẹn medically tó ń dírí ìjọba ń look after wọn ẹ wo bó ṣe bó blossom wà náà lójijì ó ṣàní bí wọ́n ṣe gbà lọ́wọ́ jókòtadé ọmọ yẹn blossom wà more like bí ìgbà tó jẹ́ pé ọlọ́wọ́ ṣí bí fi ara ẹ̀ lẹ̀ láti serve ọmọ yẹn because ó rí state of um, uh, condition ẹ̀ pé ó dàbí bọ̀bọ̀ tó fẹ́ yìí ó smart jùlọ bẹ́ẹ̀ni of course mo ti sọ́nsìn bàbá àbèjì pé. tó ti yẹ yín pé ó wò ó pé ó smart jù lọ pé kó kó máa so ó fira ilé láti sin ìyá àbèjì hmm. àtàwọn àtàwọn ọmọ yẹn she looked after àwọn oúnjẹ tí even when a charity uh, another charity nígbà tí eh, ọ̀rọ̀ yẹn fẹ́ di kínní nígbà tí wọ́n rí oúnjẹ táwọn ọmọ yẹn ń jẹ wọ́n béèrè pé báwo la ṣe ń ṣe pé gbéṣẹ́ bá ṣe ń fún gbogbo àwọn bébì tí àbá mm, tó wà under the charity ṣé oúnjẹ tá a máa ń fún wọn lélẹ̀ pé because they feel that it is quite expensive they questioned it another charity tí wọ́n padà gbé wọn fún kí dọ̀kásì tó lọ gbé wọn bẹ̀ tó ní pé wọ́n gbọ́dọ̀ padà sínú charity yẹn. the la i want everybody i want all of us to learn nípa ní ní eléyìí pé téèyàn kan bá ti ah kì í ṣe pé a lè question wọn tó bá ṣe nǹkan tí ò dáa but question it and move away because mo ti ń sọ scenario yẹn lọ ni pé àwọn hmm. ọmọ tí a bá fi sí foster care tàbí eléyìí gbé lọ́dọ̀ ìyá ẹ kó wọn kúrò lọ́dọ̀ ìyá ẹ kó wọn lọ sọ́dọ̀ bàbá ẹ kó wọn kúrò lọ́dọ̀ bàbá ẹ kó wọn lọ sọ́dọ̀ àǹtí tó jẹ́ sì jẹ́ pé within the family gan ni wọ́n wà wọn kì í ṣe dáadáa in terms of their thinking faculty bí ọmọ tó jẹ́ pé ó wà ní abẹ́ abẹ́ kíá ẹyọ kan kíá mo mí pé ìyá àti bàbá kan so ní kéèsì ìyá àbèjì hmm. I see her being taken from one foster care home Jokotade left hmm. that Abike Abike Abike Jagaban Helping Foundation left that again and go Dorcas Adeyinka all this thing has a a lasting effect on their mental health. I deal with intellectual disabled people. And so I am best in the position to talk about it. What only ní effect nínú life àwọn tó wà intellectually disabled. Talkless àwọn tí ò wà intellectually disabled gan life wọn gan ó máa ń ó máa ń wà affected by moving from one care from one care home to another from one care home to another it affects them. and it exposes them to more vulnerability. I want to all, all of us to use this case as a learning curve and hmm. as a reflection. If this happens next time, it will not even happen. Will we time. have done it differently? Will we it have done it? Eh, eh, you see that that is part of reflection. If like oh if you I have to be honest if you have to be honest yeah. nǹkan mo post ní àná mm. Video fídíò bíi tí dọ̀ka ti gbé wọn lọ tó mm. ní òun fi empower wọn. ìtì ẹ̀rí yẹn ná. with a year mm. they have moved out mm. from that place to another mm. place tó jẹ́ wípé. I'm not apportioning blame to anybody but I just want us to learn as people that are trying to help. All of you, Joe Kotade ni o, um, Abike Jagaban Foundation ni o, Dorcas Adeyinka. The three platforms are trying to help. Maybe àwọn kan wá ní more um, gain tó fẹ́ gain ju àwọn kan lọ. You know that is up to anybody. But all of you, the three platforms are trying to help this family. And nobody will take that away from you. Nobody. But what I'm saying is that if we find ourselves in this situation next time, let us do it differently. Let us do it differently. Let us see this situation as a learning curve. I'm not apportioning blame. I'm not saying anything, but we want okay. to see it. Okay, as maybe the person, maybe I didn't get them because they were saying yeah. that um, So I wanted to. That is why I said I'm like going to come and do oh, a proper. No, I, that, that's why I, I said I will do a proper show and this is the show I'm doing. Okay. I want it to be a learning curve. And if you watch this my show from the beginning, you will see the way okay. I have written. no, I'm not it. Even, i I'm uh, a uh, uh, yeah. So, so now exactly. So I, that that is what I want people. To, yeah, this that, what I want people right. to say. Nobody even mentioned your name. I didn't mention your name on that show. I didn't even mention anybody. I was right. just saying things in general. And I said, I'm going to do a proper show where I'm going to mention people's name. And And this, the names of the people that I've mentioned is their charities, the platform. Joko Tade platform, Abike Jagaban Helping Hand Foundation, and Dokas Adeyinka. Those are the three platforms that I've mentioned today. And I want okay. those three platforms to see this situation that has happened as a learning curve. So that when All we right, find Uh, yes, join me, darling. So okay. when we when we find ourselves in such situation next time, let us do it differently. Differently as in Kati learn from our mistake. You know, when we learn from our mistake, we will know how to go about things differently. And that is why I am here this morning. Not to apportion blame to anybody, but I have to say the story bí èmi ṣe mọ̀ ọ́ ni mo ṣe ọkọ sọ story yẹn pé ká má tí èèyàn kan bá ń ṣe project kan òkè ó fi sílẹ̀ bí ò tiẹ̀ ní débẹ̀ ó abandon ẹ̀ ó dóun ò ṣe mọ́ let it be there we find another project and let us do ayọ̀ bámbà máa wà yù mo mọ̀ pé láyọ̀ harry stubborn ló máa fẹ́ ni ìyẹn T Warrior, how are you? So that is what I'm trying to say. Ayé ti gbẹgẹ́ and now ẹni tí ọmọ yẹn kú sí kíá ẹ̀ pariwo and that is Dorcas Adeyinka. Ní orí ìkànnì yìí majority of the people ó mọ̀ wípé ọ̀dọ̀ ẹ ni ya bejiwa to tó fi pa And instead of you, if I were you, to come out on that day tí ìṣẹ̀lẹ̀ yẹn ni ní nineteenth of April kó wá bọ́ síta kò I'm very sorry it has come to this ẹ̀yàn báyìí báyìí ó ti lọ́jọ́ lọ́hùn-ún nípè ìgbà ṣe gbá kò kàn ọ̀dẹ̀ sán kò dẹ̀ dákẹ́ kò walk away kí platform ẹ kó sinmi at least three days Dorkas Adéyínká ó mà ṣe yẹn you came out sọmárì nǹkan tó wá sọ ẹ ó ti kú ẹ kò dẹ̀ ó ti kú ẹ kò sí under care ẹ mọ́ ìwọ ti kó lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀ nígbà tó máa kú kìíní kan ò mọ kankan pa ẹ̀ mọ́ ẹ̀gbọ́n kankan àṣẹ̀kẹ́ ti gé ẹ létí lọ àwọn ìgbà tó dẹ̀ ṣe gbogbo wọn yẹn tán and you just jumped. gèlè wá o gèlè oyè wá o aṣọ oyè sì kú o mo wà like am I hearing ṣé tí mi ń gbọ́ dáadáa ṣá ọ̀rọ̀ ẹ̀yìn kan tó kú la ṣẹ̀ṣẹ̀ sọ tán the next thing ni pé aṣọ oyè sì kú who does that èèyàn là ń sọ̀rọ̀ ẹ̀yẹ èèyàn odidi èèyàn no empathy your voice in your voice kò sí empathy ọdún ògbójú ẹ jáde but kò sound bí ẹni tó jẹ́ yí pé ó tiẹ̀ ṣàánú ẹni tó kú and that brings me to part B of this show ipe ǹjẹ́ kìí ṣe yí pé ẹ lu ọmọbìnrin yìí ẹ fi ṣe ètùtù. mo ti wá kúrò lórí ọ̀rọ̀ intellectual nísìnyí mo bọ́ sí spiritual mo bọ́ sí bí àwọn nàìjíríà ṣe ń ronú. ǹjẹ́ nítorí pé tí èèyàn bá kú ní nàìjíríà kò sẹ́ni tó kúkú àtọ̀run wá ní nàìjíríà kò sí ẹni tó kú ikú àti ọ̀run wá ní nàìjíríà tí ìyá ò bá pa bàbá ẹ̀ á pa tí bàbá ẹ̀ ò bá pa ìyálé ìyá á pa tí ìyálé ìyá ò bá pa oṣó tó ń bá inú ilé wọn jà á pa àjẹ́ tó ń bá inú ilé wọn jà á pa tí àjẹ́ tó ń bá inú ilé wọn jà tí ò bá pa ará ọjà á pa àwọn tó ń bá ṣiṣẹ́ á pa. so question yẹn mo tú ẹ̀ sí ẹ Dorcas Adéyínká ṣé àwọn oyè méjèèjì tó fẹ́ jẹ ṣé wọ́n ní pé wọ́n láti sọ fún ẹ pé bó ṣe wu ìwà yẹn sí ìyá àbèjì yìí ẹni tí wọ́n bá lò ni wọ́n máa wu irú ìwà yẹn sí ẹni tí wọ́n bá lò wọn kì í káàánú wọn tó bá kú ẹni tí wọ́n bá fi ṣe nǹkan ètùtù wọn ọ̀kín káàánú wọn tí wọ́n bá kú ọ̀rọ̀ ṣàkálà ni wọ́n máa ń sọ ẹni tí wọ́n bá lò tí ìyàwó tó bá lo ọkọ ẹ̀ ẹ rí i pé àánú ọkọ yẹn ò ní sí lójú ẹ̀ tí ọkọ bá lo ìyàwó láti fi ṣoògùn owó táwọn méjèèjì wà láyé ẹ rí i pé àánú ọkọ yẹn ò ní sí lójú àánú ìyàwó yẹn ò ní sí lójú ọkọ ọkọ yẹn lọ máa kọ́lé fún girlfriend níta ìyáálé tó lo orí ẹ̀ tó lo àsìkí ẹ̀ kò ní kọ́lé fún. bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n bá lò tí ó bá kú wọn ò kì í ṣàánú wọn wọn ò ní kí wọn wọn ò ní ṣàánú fún wọn wọn ò ní empathize pẹ̀lú family wọn ìwà tó wù nìyẹn Dorcas Adéyínká ó wu ìwà tó jẹ́ wípé ṣákálá bó o bá tiẹ̀ need àti explain anything fún anybody but you can you can show it in your voice and in your character and in your attitude táwọn èèyàn máa mọ̀ ẹ́ pé ikú ọmọbìnrin ó dùn ẹ́ láti ọkàn ẹ́ immediately tó o tún fọ ẹ̀ ní sáì dọ̀dọ̀ yín tó ní pẹ́ kò sí ọkọ̀ tó lè ṣẹlẹ̀ kò sí nǹkan kan kò sí case no case kò sí nǹkan kan I can I can I can I can gesticulate the way you are saying it That's why the fact that I didn't see you because a ti mọ̀ ẹ́ lórí ìkànnì yìí náà ọjọ́ ọjọ́ ilẹ̀ ta sí. a ti mọ̀ ẹ́ lórí ìkànnì ilẹ̀ ta sí ẹni tí wọ́n bá lò náà máa ń ṣe yẹn immediately tó sọ̀rọ̀ ẹ̀ tán aṣọ òye wà o délé òye sì kú o tí a já èèyàn kan tó fẹ́ bá mi wá ṣe ilé ìkan nínú àwọn ilé mi rúfẹ́ leak mo wá pe rúfà yẹn ó sọ fún mi pé òun mọ̀ ní ajá òun pé six weeks ló máa fi mọ̀ ọ̀nà ẹ̀ ó níyàwó o kẹ má sọ pé bóyá ajá níyàwó ẹ̀ o ó lọ́mọ o lọ́mọ méjì o ó nígbà tó ń ra ajá yẹn nǹkan kan ṣe òun ni ajá yẹn ló jẹ́ kí òun kúrò nínú depression ajá ọmọ ọ̀nà for six weeks kò lọ bí iṣẹ́ rúùfù yẹn sì ń jò torí òun nìkan ni rúùfù àti òun bá mi ṣe lémi dáadáa tí mo like so mo sì ń fi dé ajá nìyẹn kì í ṣe èèyàn on the nineteen lanu ọmọbìnrin ikú on the nineteen twenty twenty one lóní o three days. And you talked about her like that? About her as if. <sighs> Listen, I, I, I, I can't say it. And that made me to wonder. Ipe ṣé kìí ṣe pé ìwọ gangan ló lò ó tó fi jẹ ọ̀tún yèyé tó fẹ́ fi jẹ ọ̀tún tó fẹ́ fi jẹ ààrẹ táyé ṣe yèyé àbí olùfẹ́ lòmíì àbí olùfẹ́ lòmíì nítorí pé ní ọjọ́ yẹn gangan ló gbé ló gbé jáde tó ní mọ́mí ẹ̀kọ́ ti fún ẹ ní ten million o mo gbàgbé àti screenshot àwọn tó bá rí lórí péjì ẹ máa rí ten million kọ́ bẹ́ẹ̀ gbàdúrà fún ìyá ẹ̀ tó fún ẹ ní ten million ní ọjọ́ yẹn gangan inú ẹ̀ ń dùn tó bá fún ẹ ní ten million lọ́jọ́ yẹn gangan wàá gbé pamọ́ tó kà sádéyínká wàá gbé pamọ́ wàá gbé pamọ́ ò ní sọ̀rọ̀ ẹ̀ torí pé ẹni tó kú ó ju one billion million dollars lọ. Dorcas Adeyinka it's all about money to you life of a person does not mean anything to you. I've always said it that you can sacrifice anybody for money and bíbélì sọ pé ìfẹ́ ju owó òun ni ìpilẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ mo lè má lè sọ dáadáa but I know what I'm saying the love of money too much money is the root of all evil. àwọn ọmọ màbá àwọn tó bá fẹ́ràn ẹ̀ wọn ò ní lè sòtọ́ ọ̀rọ̀ fún ẹ̀ nítorí pé àwọn náà fẹ́ jẹ nínú nǹkan ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ ó sọ̀rọ̀ ọmọbìnrin tó jẹ́ wípé kò wá bẹ́ẹ̀ fún help ìwọ ló lọ jágbà kò kọ lẹ́tà fún ẹ ìwọ ló lọ jágbà ìwọ ló lọ jágbà ó sọ̀rọ̀ ẹ̀ pínpín ikú ẹ̀ ò já mọ́ nǹkan kan fún ẹ because she's a vulnerable person joba ò ní béèrè ẹ̀ because she's a vulnerable person but you live in the united kingdom tó bá yẹ united kingdom ni you will be accountable for her death because she died under your care. Dorcas sadinka, lọ tú ìwà ṣe lọ tú ìwà ẹ ṣe owó ọ̀tẹ́ni tó fi ń jẹ yèyé táyé ṣe because o oh, ever to ayé èèyàn kankan ṣe ju pé kò bàjẹ́ lọ. and I will give you about four people tó ti báyé wọn jẹ́ ní orí ìkànnì yìí. four people tó ti báyé wọn jẹ́ ní orí ìkànnì yìí tó jẹ́ pé the grace of God òun ni wọ́n fi live number one fún mi beauty world ó bá yé ẹ̀jẹ̀ kò sẹ́ni tó bá yé èèyàn jẹ́ but tó o fẹ́ in life ẹ ni. ṣùgbọ́n lọ́wọ́ ò gbà fún ẹ ó bẹ̀rẹ̀ níbi tó ti lọ́kọ ó pè ní ọ pé babaláwo ló fẹ́ ó ń ṣoògùn ẹ̀ aṣọ cream ẹ̀ ó sóríṣiríṣi nǹkan pẹ̀ fún mi beauty world. outlet bó ṣe sọ sórí ẹ̀ náà nìyẹn godfather spiritual godfather bàbá èdìdí o mà bá yé ẹ̀jẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì náà ẹ́ ó di mẹ́ta ìwọ ló máa gbé kéèsì Lizzie Anjorin tó máa gbèrú ṣùgbọ́n lọ́hùn jù ẹ lọ ní gbogbo ọ̀nà lórí kéèsì mo kàn sọ díẹ̀ nínú ẹ̀ fún ẹ nínú ayé àwọn tó rò pé o fẹ́ bàjẹ́ ṣùgbọ́n tí Ọlọ́run tó tú ayé wọn ṣe Check kí n tún example mrs biscuit ó máa sọ story ẹ bí ẹ̀mẹ́wàá lórí lórí ìkànnì yìí Dorcas Adéyínká o ò kí ń ṣe yèyé táyé ṣe o ò ye yé túṣe yèyé abatẹni jẹ́ òun ni ẹ́ ká tó wá máa sọ pé ìwọ ló rán sọjí ní ẹ̀wọ̀n tó dẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tí sọjí ṣe ní orí ìkànnì seventy percent ẹ̀ ló fẹ́vọ̀ ìwọ. ìwọ àti ẹlẹ́jọ́ máa jà ẹlẹ́jọ́ máa ṣe back and forth ìwọ ni bùrọ̀dá ìwọ ló sọ ní Brasanji ó dé èèyàn mẹ́fà èèyàn mẹ́rin ni mo máa fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ti dá mo máa ti dé orí èèyàn mẹ́fà ká tó wá má sọ ọrú tàwa báyìí náà tó ṣe part one to fifteen fún mi ká ṣírí ẹ tó tú kí ìhòòhò ẹ kó tó jáwọ́ jà ká tó má wá sọ ti Àbíkẹ́ Dagaba tó jẹ́ pé títí di ọ̀la ó sì ń jẹ́ lẹ́sẹ̀ títí di ọ̀la ó sì ń jẹ́ lẹ́sẹ̀ àtẹ̀mí náà ó sì ń jẹ mí lẹ́sẹ̀ ká tó máa sọ ti straight from the heart tó ń sọ tó fẹ́ mú ká tó wá máa sọ tọ́ lọ́wọ́ síbí mẹ́rin mo ní mo fẹ́ bá ẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ti sọ dórí méjìlá ó dẹ̀ fẹ́ jẹ́ táyé ṣe tó bá ń pè ẹ́ ní táyé ṣe yẹn ṣé inú ẹ̀ á dùn o ṣàìmọ̀ yìí pé ègún ló ń gbà sórí abẹ hmm. kò sẹ́ni tó ní kó má joyè èbó wó ló fi jẹ́ ibi táwa ti jẹ oyè a ṣe nǹkan sí ìlú gbogbo ìlú rí nǹkan tá a ṣe kán tó gbà kán ẹ̀ńdọ́ọ̀sù wa pé àdẹ̀ àfún àfọ́bá kọ́bọ̀ o kọ́bọ̀ mo rò pé owó tí mo fún ọba nígbà tó fẹ́ ṣe tán ṣe bá dé ni mo rò pé mo fún wọn ní fifty thousand naira. Hmm. wọn ò gbọ́ nǹkan kan lọ́wọ́ wa yàtọ̀ sí owó tá a fi sínú gbá five five thousand ten ten thousand táwọn èèyàn dá sínú gbá lọ́jọ́ yẹn. àwọn ò fowó joyè hmm. o a ṣe nǹkan sílùú ni. a tún yes <laughs> tóyìn dán gọ̀gàn wọn ló ọ̀nà òfẹ́ bá yé ẹ̀jẹ̀ ò lè rí ta yé ẹ̀bàjẹ́ ohun tó fi mú ayé gbogbo àwọn tí mo sọ yẹn tí ò bàjẹ́ ayé tó yíjọ gọ̀gàn náà ò lè bàjẹ́ ò lọ́wọ́ fún mi bí ó ti wọ̀ ni. ó jẹ ìyá ìyálóde ẹgbẹ́ ẹ̀ ó rí bó ṣe ń dọ́bí gọlọ́jíà ó rí áúláàtì ni kí pé ká bá fẹ́ sọ̀rọ̀ APC lẹ́kọ̀ọ́ tí àwọn obìnrin bá máa sọ̀rọ̀ APC lẹ́kọ̀ọ́ tí áúláàtì ò bá síbẹ̀ wọn ò ò tí ì lè sọ̀rọ̀ APC Sọjí dẹ̀ ti jáde lẹ́wọ̀n lẹ́yìn ìgbà tó ṣe bá tó wá tó one hundred and fifty fún mi lẹ́yìn ìgbà yẹn ni mo ra ilé kẹta thank you for two hundred and fifty stars citizen mi arẹwà tó máa tó gbásìkì tó máa fún mi ní star gbogbo gbà i love you too <laughs> you know the truth must be told mi ò hate ẹ but màá máa sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ ìwọ náà ṣe máa ń jókòó sórí platform ẹ tí wàá máa pariwo the truth must be told. story tí mo fẹ́ sọ kó lè bá àwọ àwọn èèyàn létí bàbá ọgbọ́n ẹ ṣe gan ni o ẹ tí ìfẹ́mi náà ń star o straight from the heart ni lè máa ń fún ní star bàbá ọgbọ́n jealous ni <laughs> God bless you my brother mo kàn fi yẹn ṣeré ọ̀nì lighter mood now kó gbogbo nǹkan lè get nǹkan tí mò ń sọ òun ni mo ṣe bẹ̀rẹ̀ láti orí ìtìjókòtadé ṣe ríbi tí mo parí ẹ̀ sí ààrẹ yèyé táyé ṣe of ìlú tá a ti mọ̀ tí gbogbo ẹ̀ dẹ̀ máa jáde síta. <laughs> ẹ má ẹ má fi kinní sórí lọ́lọ́ òbídìí ọ̀rọ̀ tí mò ń sọ náà lóyìn bá mi sọ ẹ yọ kéèyàn yẹn kó yọ rẹ̀rẹ̀dẹ̀ tẹ́ fi sórí comment ẹ̀ because I still love the comment that she talked about pé I scolded everybody mo sọ̀rọ̀ sí gbogbo èèyàn yeah oníkálukú àmúrí tiẹ̀ mú bẹ́ẹ̀ inú mi dùn gbà tí straight from the heart tó pè wọlé tí mo sọ pé what would you have done differently pé tírú ẹ̀ bá onírú ẹ̀ ò tiẹ̀ lè wáyé mọ́ nǹkan tí mo fẹ́ nìyẹn so I have already achieved my aim wípé irú nǹkan tó ṣẹlẹ̀ ní tìyá àbejì yẹn kò gbúdọ̀ wáyé mọ́. I'm not saying pé tẹ bá réyàn tó o ṣe nǹkan dáadáa kẹ má sọ̀rọ̀ ń pẹ̀ ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀ in fact ẹ lè fún ní resources ẹ lè fún ní support ó lè má jowó ó lè jàṣọ ó lè jẹ kínní kan pé tó jẹ́ pé need àníkan wá send sí yín kẹgbẹ fún ẹ gbójú kóníkàkùn máa bá ti tiẹ̀ lọ. Dorcas Adéyínká lọ tún ìwà ẹ ṣe oyè yẹn ò jẹ́ kò kò kò tọ́ sí ẹ táyé ṣe àbáyé jẹ́ òun ló jẹ́ àwọn prominent people tó jẹ́ wípé mo dárúkọ yìí tí ò bá jẹ́ pé ọlọ́run wà ní tiwọn kí ni àbá máa sọ fún mi beauty world ó ba lè iṣẹ́ ẹ̀jẹ̀ tán ṣùgbọ́n dúró tán pé ọlọ́run celestial ìwọ ló pè mí ìwọ ló ní kí n máa ṣiṣẹ́ yìí òun ni iléeṣẹ́ ẹ̀ ṣe dúró howlá tó bá tiẹ̀ jẹ́ tán ò fẹ́ kó rọ́kọ ọlọ́run pèsè fún un Adébímpé yamiyami omíyalé nọ́ríbo kíní kan kò sí ní tó ṣàìsàn lọ́rọ̀ mi ṣùgbọ́n gbà tí mo fún ẹ ní shows bíi mẹ́ta ìwọ gan bow down hmm? because I will always come and give you the facts ó bow down ìwọ lè ṣe one million ṣùgbọ́n tí wàá fún ẹ ní ẹyọ kan million die ni I'm calling you out again today. Kò lọ tún ìwà Look at how you talked about ìyá àbèjì bíi pé eṣinṣin ló kú. Ó ti In fact, we are talking about what is the time? This is ten eighteen UK time. Kò koko kankan nínú gbogbo wa àwa tá à ń gbọ́ ṣó yìí dáadáa ló máa ṣẹlẹ̀ sí wa o tá a lè sọ pé ní twelve o'clock nǹkan báyìí ló a lè speculate ok tó bá di twelve mo lè gbé mọ́tò mi mò ń lọ sí mo máa lọ síbí mò ń lọ sí ọlọ́run á gbà fún fún gbogbo wa àádẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni tó lè sọ of a fact ipe ní twelve o'clock twelve eighteen pm which is two hours from now pé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ lọ tún ìwà ẹ ṣe i'm talking to you as a mother torí pé nígbà tí èèyàn bá fẹ́ jẹ oyè tàbí tí èèyàn bá fẹ́ sin ọmọ lọ ilé ọkọ tàbí tí ọgàn fúnra rẹ bá fẹ́ lọ sílé ọkọ aláti máa ṣí ẹ ní etí so that àwọn ìwà pálapàla ìwà rándanrandan tó ti wù sẹ́yìn kó má tún lọ gbé irú ẹ̀ wọ̀ ní ìgbà tó o náà fẹ́ tó ti joyè yìí ó dẹ̀ ti jẹ̀ṣẹ̀ jẹ́ oyè kan about ten days ago kò reflect nínú ìwà ẹ̀ ọmọbìnrin yẹn kú ó sọ̀rọ̀ ẹ̀ ní ṣáláńṣololo táwọn olóyìnbó ń pè ní nonchalant attitude yorùbá ní ṣáláńṣololo sọ̀rọ̀ ẹ̀ ṣálá. ó ti lè rebel ó dé òun ló máa ń jẹ́ kí inú bí yín there is one man tó jẹ́ Udu Lucky and uh, I watched one of his videos so okay ah yes that's the woman that's the woman yeah yeah yeah yeah òun gbálé fún òun ṣe gbá fún òun ṣe kòkó bàbá bá ṣàṣì fún àwọn tẹ́ ń bá dín yìí do you people ask them what they want ẹlòmíì tẹ́ máa fún ní one million ó lè jẹ́ five thousand lásán ló need thank you citizen Arewa ó ṣe gan ni thank you ìyá àbàdàn regina how are you dear ó lè jẹ́ five thousand naira péré ló need ẹ̀yà dẹ̀ fún ní one million how lè ṣépè fún yín nítorí one million tẹ́ fún yẹn ẹ̀ ní kò ná dáadáa ẹ̀ ní ó ṣe ṣàbàṣàbà ẹ̀ ní ó ṣe ṣubúṣubú ṣe mo needs ẹ̀ ni you didn't you didn't ask nítorí ẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tiẹ̀ kò fi score point ni gbogbo nǹkan tiẹ̀ bẹ́ẹ̀ ni pé òun bá yàn compete ni gbogbo nǹkan tiẹ̀ ká fi score point ká fi ṣe ṣìá ni. àwọn oore kan wà tí ò lọ́pẹ́ irú ẹ̀ ló máa ń ṣe oore tó bá ti ṣe tó rò pé o fẹ́ fi mú ọmọ nìkejì ẹ̀ ah, máa ṣe tí bá wọ aṣọ yẹn báyìí tó bá rí aṣọ yẹn lọ́rùn mi wọ́n máa sá lọ ni aṣọ náà wò wòrán wò náà wò aṣọ. ilé ni everybody máa sùn sí kò séyàn kankan tó máa sùn ju yàrá kan lọ ẹni tó bá sùn yàrá kan fún five minutes tó túbọ̀ sí yàrá kejì tó lọ sùn fún ten minutes tó túbọ̀ sí yàrá kẹta tó ní torí pé òun lòún kọ́lé òun máa sùn gbogbo yàrá yẹn ṣá kílẹ̀ tó mọ́ ni ṣá wèrè ni wọ́n máa mú lọ sí àrò ni kò wá nítorí pé mo ní one hundred million dollars nísìn kí n wá to aago mẹ́wàá síbí kí n to aago láti bí ìdé bí ẹ̀ ṣàìní sọ pé nǹkan kan ti mú woman yẹn. kí n mú aago kí n tó sọ́wọ́ kí n tó síbò kí n tún gbé e sọ́rùn kí n owó mi ló pa rọ̀kì àwàyè nítorí náà ni pé ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo nǹkan. Dorcas Adéyínká the lady Ìyá Ìbejì Folúṣọ́. died in your care. Come and explain to us how she died, what caused her death, and what you want to do for the family. We want to know. And on that note, I remain yours, Adebimpe Alasho Atura, Kí Ọlọ́run kọ́ kó délé. fún ẹni rere tó ti lọ àwọn ìbejì tó fi sílẹ̀ ibo ni wọ́n wà under care ta ni wọ́n wà ibo lẹ kó wọn sí ṣé ẹ fẹ́ adopt wọn ni ẹ fẹ́ fi wọ́n ṣọmọ tiyín ni lẹ ṣe pa ìyá wọn kẹlẹ̀ kó wọn wá sílùú òyìnbó kó máa jẹ́ Adéyínká ẹ jẹ́ ká mọ̀ God bless you. Eshew. double.